mo ṣèlérí lánàá wípé àní kọ̀ọ̀kan tuntun lénìí a ti gbogbo ilé ìdáhùn ìbéèrè Abu Rahman ọkùnrin inú mi dúpẹ́ wà ń kalẹ̀ ẹ̀wọ́n ṣèbéèrè mẹ́ta tí dídáhùn sí wọn á fún aláǹfààní àti ṣe mọ̀rọ́jà àti àtúnyẹ̀wò àwọn nǹkan tá a ti kọ́ sẹ́yìn káwò bá ṣe rántí wọn sí dáadáa ìkíní nínú àwọn ìbéèrè wọn òun ni pé kí ni ìdájọ́ avan àbí ǹjẹ́ tí àsìkò òun bá tó táwa dédé rí àwọn kan tí wọ́n gbẹ̀rùn dúró wọ́n ti wá kírun yẹn tán fàpèjúwe tí wọ́n tó rántí pé àwọn ò pé avan ẹ́ wọn kì í pè rárá rárá ah, ok eh, bọ̀tún wá kírun níjọ̀mọ́ àbí wọ́n kírun níjọ̀mọ́ ok ṣérun yẹn gbà àbí gbà ah, ká padà síbi àwọn ohun tá a kọ́ nípa ìrun a ní àwọn iṣẹ́ ṣe nínú fúnra a pín wọn sí ìpín mélòó Uthman Khalid mélòó mẹ́ta ẹ̀yà máa kà wọ́n kíni àti kíni àti kíni Hussein ò sí around ọ̀yá ìwọ náà. Khalid mo ní àwọn nǹkan tá à ń ṣe nínú ìrun àwọn ẹ̀yà ìrun tábà ti ṣe allahu akbar takbiratul ihram títí tá a ti máa ṣe assalamu alaikum gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe nínú ìrun yẹn ṣe bá pín wọn tí a dẹ̀ sọ wọ́n ní orúkọ wajibat mustahab àti sunnah. ẹ disappoint mi o nínú ìrun ó ń sọ̀rọ̀ ṣùrùtù sọ́lá ṣùrùtù sọ́lá kìí ṣe náà múnà ṣebí ká tó bẹ̀rẹ̀ òun ni ṣùrùtù sọ́lá ẹ̀hẹ́n tábà ti gbé kábàrọ̀ láì Allahu Akbar láti máa ṣe assalamu alaikum kíra kí wọ́n sí Khalid òpó ìrun kílà ń pè òpó ìrun ẹ̀ ọ̀dà ah, ẹ̀jẹ̀ kí n tún sọ ká ní tébù ni mo gbé síta ń sìn ẹ máa gbá tébù tẹ ní ìrìnlá tààrọ̀ ṣúlẹ̀ mi ní kan tébù yẹn síta fún yín mọ́ ẹ ẹ̀ a ní àkọ́kọ́ a pe àwọn kankan ní òpó ìrun lábá ẹ̀ ń jẹ́ kí ni rúknù àwọn arkanu sọ̀la àwọn òpó ìrun kí la sọ pé a fi ń dá wọn mọ̀ ní wípé téèyàn bá fi lè fi kan nínú wọn sílẹ̀ ó kéré jù kí làtúnṣe ẹ̀ ẹ́n kò ń ṣe dandan kó káńsù rákà ẹ̀hẹ́n téèyàn bá fi òpó ìrun sílẹ̀ rúkúnù ìrun hmm, táǹfààní bá wà fún láti tún mú wá á mú òpó yẹn wá á máa kírun ẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé àǹfààní àti mú òpó yẹn wá ti bọ́ hmm? fàpèjúwe ó ti bọ́ sí rákà kejì kó tó rántí pé òun ò ka fátíhà ní rákà kínní àǹfààní àti mú yẹn wá ti bọ́ kí ló máa ṣe á kánṣu rákà yẹn tó àwọn tó bá jẹ́ òpó ìrun a ṣe ìtanràn sùjúdù sáhù kò gbé téèyàn bá ti gbàgbé òpó ìrun dandan ni pé kó mú òpó yẹn wá kó máa bá rìn yẹn lọ ṣùgbọ́n tó bá ti kọjá ibi tó ti lè ṣe bẹ́ẹ̀ á kánṣu rákà yẹn mò ń rìpíìtì ẹ̀ torí pé ó ní iye oṣù tá a fi rìpíìtì kìíní aláàfẹ́ ká gbọ́yé dáadáa kí láǹfààní à ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ a lè sọ èwo lòpó èwo lọ́rọ̀ yàn èwo ló bànújẹ́ èwo ló bànújẹ́ à ń kírun bí aláìmọ̀kan nìyẹn náà mi ò tiẹ̀ wáyà expect ẹ̀yin ọmọ tẹ jọmọ wẹ́wẹ́ pé kẹ má rántí ẹ̀ bá ṣe repeat ẹ̀ tó ká ní Hussein wà ń bí ó ṣe ṣe kí n rí dáhùn kò dẹ̀ yẹ kó jẹ́ Hussein nìkan ló mọ nǹkan tó ṣe nù yín náà rúkùnù ìrun òun ni òpó ìrun òun ni tó jẹ́ pé kéèyàn bá ti fi sílẹ̀ láì ṣe ó gbọ́dọ̀ ṣe é láàyè tó ti yẹ kó ṣe yẹn kó tó máa bárùn lọ tí ò bá wá ṣe é ṣe mọ́ tó bá ti kọjá ibi tó ti lè ṣe é á yọ rákà tó ti fi òpó yẹn sílẹ̀ á fi odidi rákà mi á fi rọ́pò á wá ṣe sẹ́júdà sáhù ṣé yẹn ti clear ó yẹ fún mi ní àpèjúwe nǹkan méjì tó jẹ́ òpó òrùn mi ń gbọ́rọ̀ sọ̀rọ̀ sókè kí wọ́n máa ṣe sùjúùdù. arukur ati sísílẹ̀ ara ni Rukur. ok bẹ́ẹ̀ ni méjèèjì yẹn òpó ni wọ́n rúkúnù ni wọ́n Na àwa kúrò níbi àwọn òpó ìrun nígbà tá a kà wọ́n ní méní méjì àwa lọ síbi àwọn tá a pè ní kí la sọ yìí pé ó jẹ́ yàtọ̀ tó wà láàrin wàjibát àti rúknù kí la fi ń dá wàjibát mọ̀ ok wàjibát ọ̀ràn ọ̀yàn lòun náà pé ká ṣe bí rúknù náà ṣe jẹ́ ọ̀ràn ọ̀yàn ṣùgbọ́n yàtọ̀ méjèèjì ni pé tá a bá rántí ṣe rúknù tàbá láǹfààní àti ṣe a ṣe àti ṣe àmàkánsoraka yẹn wàjìbá àtijọ́ ràn ṣe kò ní rákàntorí a máa kírun yẹn lọ tàbá kírun tán a máa ṣe sájìdá sáhù tó ti yé so àìṣe ó gba káṣe sẹ́jídà sáhù láti fi tọ́nà àìṣe rúkùnù òun ò gbà èwo ló pàtàkì jù méjèèjì ìkan pàtàkì jù kan lọ rúkùnù ló pàtàkì jù ló fi jẹ́ pé tá a bá ṣe àfi ká káńsò dídí rákà fún ṣùgbọ́n wájib ọ̀ranyàn ni tá a bá ṣe òun a lè fi sẹ́jídà sáhù a lè fi rọ́pò ẹ̀ tó ti clear now lẹ́yìn tá a ṣàlàyé àwọn nǹkan tó jẹ́ rúkùnù a fún wa ní àlàyé wájib àwọn wàjibat àwa kà wọn náà ní méjì lẹ́gbàá ní gbọ́ kéèyàn kéèyàn kírun lé fún kí ni wájú bá ti mú òun ẹni kí wò ó lé láhàúlà ọ̀làkọ̀ ọ̀là ìlà ìlà. hussein kíka fatiha àìwọ́ náà gbé hage o kíka fatiha ò sínú wajibat ẹ lọ tún tètè yẹn bọ́ ẹ lọ tún bọ́ ẹ kàn jẹ́ kó dàbẹ́ ni pé táyìn tẹ́ ti jókòó sí wa ẹ kàn ń tún ẹ̀sùn ìdákẹ́gùn yìí tábánikẹ́ bọ́ síwájú kí wọ́n sì kí ìbáwáyé ọmọ bẹ́ẹ̀ ṣe máa kọ̀rẹ́ ìtẹ́ ẹni tí ò bá rántí kí ni wájú kò lè rántí kò lè rọ́pọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ kí làwọn wájú bá ti náà tí wọ́n bá lé ọ̀dà ẹ máa gbọ́ kíka fásíà rúkùn ní súrà lẹ́yìn fásíà ti ṣe rúkùn ṣíṣe rúkù rúkùn ní kátó lọ kú a máa sọ pé Allahu Akbar takbir yẹn wájú mo ní kẹ́ pin ní méjì àbí tabadẹ́rù kú kí la máa sọ subhana rabbiyal azim ẹ́ kì í ṣe rúkún wájú so méjì mo fún yẹn ẹ lọ wo líìsì kí làwọn nǹkan ta kà ní rúkún líìsì kí làwọn kan tí a kà ní wájú àwọn yìí tẹ̀ tá ìwé tẹ̀lé dáhùn ẹ̀yọ kan àbí ìwọ ló ń súnú mọ́ṣáláṣí so ìyàtọ̀ tó wà láàrin wajibat àti arkan ni pé ohun tó bá jẹ́ rúknù tá a bá ti mí ìsìẹ̀ táàdẹ̀ láǹfààní àti ṣé ká tó máa kọ̀ǹtínú ẹ́ rákà yẹn a máa kán sí gbogbo ẹ̀. wájìbù tiẹ̀ tá a bá ti mí ìsìẹ̀ ohun tá a máa ṣe ni pé a máa kírun lọ ẹ̀ ká tó wá sálámọ̀ a ṣe sẹ́jìdá sáhù tútíyé good báwo la ṣe ṣàlàyé tó ń jẹ́ mustahabat hussein madahun kí ló jẹ́ mustahabat la hawla wala quwwata illa billah khalid kí ni mustahabat kò ṣe dandan mhm. téèyàn bá ohun tó jẹ́ pé kì í ṣe dandan ni kéèyàn ṣe é ṣùgbọ́n téèyàn bá ṣe é ó máa gba àdékùn ládá ìyẹn ni mustahabat ó yá ẹkùn lẹ́gbàápù lójú yẹn ó yá abdulkareem. Yes, Khalid. kíkéwú sókè láàyè kíkéwú sókè àbí kíkéwú sínú láàyè kíkéwú sínú mustahabu ni ìrun àyílà tí èèyàn bá kí láti kéwú ẹ̀ sókè ìrun ẹ̀ òdàwó ọ̀tẹ̀ èèyàn máa pàdánù ládàá mustahabu tó yẹ kéèyàn ṣe kí o ṣe yẹn that's a good example. Uh -huh. Another one. àwọn subhana rabbiyal àti subhana rabbiyal a'la rárá wájìbù ni lẹ́yìn lẹ́yìn alakọkọ, ókè òmùgbọ ẹyẹ yẹn ni pé tá a bá lọ rùkú ò tá a bá ní subhana ni yẹn ṣùgbọ́n ṣíṣe lẹ́ẹ̀mejì ṣíṣe mustahabu nìyẹn that's a good example. so ó yẹ kó máa hó lórí yín kán ní kí làwọn àkáàní láì jẹ́ pé yẹn ó ṣe ń rò fún mi sọ. mo ń fi àwọn ọmọdé ṣe ẹ̀gáǹpù ni o ọmọdé nìkan kọ́ ló bá wí o àgbàlagbà náà à ń ṣe nǹkan lẹ́yìn márùn lójúmọ́ wọ́n wá ní kó wá ṣàlàyé èwo ló lè dàrú wọn èwo ló lè fi kàn án pé èyí wá lè ṣàlàyé ẹ̀ ó bì pé tí ìlú ìmáà ń bá dà ó bá ní ẹgbẹ́ tó wájú ẹni ẹ má dáhùn yìí wọ́n wá pọ̀ lọ bẹ́ẹ̀ láwọn ìmáàmù mọ́ṣáláṣí mi ìgbọ́n táwọn bò ní ṣàlàyé ẹ̀ wọláì àfìbà wọn jẹ́ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ máa jàdù wọ́n á jà pé àwọn làwọn fẹ́ jẹ ìmáàmù ẹ pé kókó wá ṣàlàyé kí ni àrùsáàmì wọn kí ni wàá ti bá ti kí ni bá ti kò dá wọn mọ̀ so na why kí mo ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ìbéèrè ni wípé azan ṣíṣe tó pàtàkì débi pé táwọn kan ò bá pe avan kí wọ́n tó kírun tí òun yẹn dà wó àwa rí i pé avan ò sí nínú rúkúnù yìí kò sínú wájìbì wọn kò sínú mustahabi wọn àbí ok ẹ jẹ́ ká wá lọ síbòmíì ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn fún rẹ̀ torí pé gbogbo ọ̀tá ṣàlàyé sí àwọn nǹkan tá à ń ṣe nínú ìrìn ni àbí àwa ní àwọn nǹkan kan ń bẹ tí wọ́n ní ká pèsè kalẹ̀ ká tó wọnú ìrìn kí la pè wọ́n ṣòro ṣe àti sọ̀la haram àwọn tó jẹ́ pé tá a bá pèsè wọn kalẹ̀ ó kó bá mi wá mélòó làwọn tó ní wọn kí o ṣe máa ti sọ̀rọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé èmi tá a fẹ́ kí yẹn àsìkò ẹ̀ gbọ́dọ̀ wọlé kó tó gbà àbí àṣà tó májẹ̀mú ìmúlá ń pè wọ́n yẹn ṣòro tẹ̀sẹ̀ èrún sásìkò ìwọlé òde gbà afẹ́ni tí ọlọ́run fún ní àǹfààní yẹn bẹ́ẹ̀ tó ń rìnrìn àjò tára wọn ti gbà ní yóò tó bá ti kí ákùrù tí ò tí ì tó kí ọlọ́run kó láǹfààní kó tó mọ́tò sí àbíbẹ̀kọ ni mọ́gírì tó bá kí rìṣáì tó tí ì tó kí ó lè sùn mọ́tò sí ọ̀tẹ́ tí ó rìnrìn àjò tí ò dẹ̀ ti di kan tó lè justify ẹ̀ fún tó bá kírun sílẹ̀ kásìkẹ̀ tó tó kò gbà so a pè ní ṣẹ́tù sọ́fà májẹ̀mú kírun fi ń gbà àbí ẹ̀yọkàn nìyẹn ọ̀yà kí ni kejì tó ṣe ìmọ́ra bẹ́ẹ̀ ṣíṣe ìmọ́ra tara ìmọ́ra yẹn náà gold ìmọ́ra ara àti ìmọ́ra àyè kírun. àtìmọ́ra aṣọ kírun akómẹ́tẹ̀ẹ̀ta papọ̀ àpè ní ọ̀hárọ̀tò sábà ìmọ́ra ara ààyè kírun àti aṣọ akópapọ̀ àpè ní ọ̀hárọ̀tò sábà lòdì ìyẹn jẹ́ májàmú kejì kí ni májàmú kẹta kéèyàn ṣe kiri mi ń gbọ́ nǹkan tó ń tẹ́bádẹ̀ wà ń ta lọ́wọ́ amagbáriwo yín nígbà kéèyàn kéèyàn ó dojú kọ kébìlà odi mẹ́ta lásìkò tó ìyẹn kìíní kéèyàn ṣe ìmọ́tótó ara aṣọ àtàyè kírun ó jẹ́ kejì kéèyàn dojú kọ kébìlà ó jẹ́ kẹta ìkẹrin kéèyàn kéèyàn jẹ́ni tó ti mọ nǹkan tó ń ṣe ókè. Okay àwọn àfáà kan kà á but àwa ò ká fún yín bíbá yìí ó dẹ̀ nídìí tá a ṣe kà á ń bọ̀ nbẹ̀ kéèyàn àwọn àfáà kan kà àwa ò ká fún yín bíi ó nídìí tá a ṣe yàwọn yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kéèyàn pípé lọ́pọlọ àwọn àfáà kan kà á ká fún yín bíbá yìí wọ́n ti gbàgbé ẹ̀. Ah, a máa lọ fọ́ tébù tẹ́nísì tẹ́ máa ń gbá yẹn kò ní ìdìmọ̀ mo fẹ́ fi ẹ̀ńkọ́rẹ́jì ilé ọ̀dà tó ti gba làákà yìí ẹ nínú bí nǹkan márùn-ún kásìkò eh, òun ó tó kádojúkọ kébìlà káṣèmọ́ra aṣọ ara àtàyè kírun káṣe nǹkan tá à ń pè ní ọ̀hárátùl hadath kí ló fi àtàkùn ọ̀hárátùl hadath bó ṣàlàyé ẹ̀ náà mo ní ẹ̀hẹ́n mi gbọ́ nǹkan tó ń sọ. Ìdè wa sọ sí mi létí. Ó bá jẹ́ pé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n Tọ̀hárátùl Hadad yàtọ̀ sí Tọ̀hárátùl Sábàt. Tọ̀hárátùl Sábàt òun ni mímọ́ ẹ̀gbin kúrò ní ara aṣọ àtàyèkìrù wàhálàtul hadath òun ni ìmọ́tótó tó ń já sí àlùwàlá àti ìmọ́tótó tó ń jẹ́ ìmú àìmọ́ ara kúrò a pè ní major impurity ìyẹn ni pé èèyàn wẹ kúsùlù tó bá jẹ́ kó dáràn jánábà ó sì ṣàlùwàlá tó bá jẹ́ pé kò dáràn ṣùgbọ́n kò ní àlùwàlá ìyẹn ní wàhálà tó ó yàtọ̀ sí mímú ẹ̀gbẹ́ kúrò ní ara aṣọ àtàyè ara èèyàn lè mọ́ káṣe ó mọ́ káàyè tí fẹ́ ti mọ́ ṣùgbọ́n nípa pé kò ì tí ì mú bẹ́ẹ̀ náà ni àìlálùwàlá méjèèjì yẹn a kó wọn pọ̀ a sọ pé wọ́n jẹ́ tọ̀hárẹ́tò hadath tó ẹ jẹ́ ká tún wá sàlẹ̀ kan sí i kásìkò tó ká dojúkọ qibla ká ṣe tọ̀hárà hadath ká ṣe tọ̀hárà sọ́bà ẹ̀họ́ tó kọyọ kan. ká ṣe ọkọjọ orúnkún. ká wọ aṣọ tó bo hòhò ìyẹn ni sẹ́tùrọ̀lù àwòrán ká tó máa bo hòhò tá a gbọ́dọ̀ má bò kí irun ó tó gbà di márùn-ún ok lẹ́yìn márùn kan wa tí ń tí mo ní àkà wọn a ní àwọn àbá kan kà ní nínú kó jẹ́ mùsùlùmí kí nìdí tá a ṣe kà á ní pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo ìbádà tá a fẹ́ ṣe kó tó gbà ìyẹn láti jẹ́ so kì í ṣe nìkan ni ìyẹn wà fún tó ti yé ìdí tá a kọ́ onítìrà tá ń lò tí ò ṣe ká nìyẹn pé a ti gbogbo tí fẹ́ ṣe kí tó jọ wa tó bá lóun fẹ́ fi ìfẹ́ hàn mùsùlùmí nínú àwẹ̀ fẹ́ bá wa gbà ni àbí kò tó bá ń sun mọ́ṣáláṣí pé kẹlẹ̀mọ̀ pé òun nífẹ̀ẹ́ yóò kàn owó ìsáàmì ẹni ìládá ní pé kìí ṣe mùsùlùmí so gbogbo ìbádà tọ́lọ̀ máa tẹ́wọ́ gbà ẹni fẹ́ ṣe gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí ìkejì ó gbọ́dọ̀ jẹ́ nítorí láàkáì tọpọlọ bá ti dàrú ìbádà ò ní túmọ̀ mọ́ ìyẹn náà ìran nìkan kọ́ ló wà fún gbogbo ìbádà ló wà fún ìkẹta kéèyàn ti jẹ́ni tó mọ tó ń ṣe ọpọlọ ò dàrú ọ̀ bá jọmọ kékeré jẹ́ pé lórí ìrùn tó bá lè rà á máa lè kiri ní ọmọ nǹkan tó ń ṣe àbí a ní sọ pé bùlóò kì í ṣe pé kó bàlágà but mímọ̀ tó ń ṣe ni pé ó ní tẹ̀míìs ó mọ̀ pé irun o serious business ni fúngbà tóun ò fi ṣe yẹn wọ́n á pa eré kì ó ti ní tẹ̀míìs yẹn so kọ́mọ ní tẹ̀míìs kó jẹ́ ọmọ tó ní làákàyè kó jẹ́ mùsùlùmí àwọ̀ ò ní kà yẹn mọ́ torí pé gbogbo ìbádà pátápátá ìyẹn wà fún tẹ́lẹ̀ so àwọn nǹkan márùn-ún tá a kà yẹn ìkọ́ṣì kẹfà tí a ń rántí pé Abu Usman ń pe àkíyèsí wáyé pé à ṣé májẹ̀mú ni àbí kìí ṣe májẹ̀mú òun ni àsútúrọ̀ àti ká kírun ẹ rí i pé èmi ń sìn ní òṣè máa ronú kí n tó sọ torí mo ti rì báyìí fẹ́ rì báyìí fẹ́ rì kò yẹ kó má rí bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ́ ìmáàmù torí pé anytime nínú lè dàwó anytime nínú mistake lè ṣẹlẹ̀ kó lè rántí pé eléyìí ẹ̀yà nǹkan báyìí ni bá ṣe máa ṣe ìdájọ́ ẹ̀rẹ̀ so sutra òun la sọ pé àwọn afá kan kà fún májẹ̀mú àwọn kan náírà kì í ṣe májẹ̀mú ṣùgbọ́n ànábì pa wá láṣẹ pé ká dojú kọ sutura good nígbà tá a wá wo àrùkánù run àrí àdán níbẹ̀ àwọn wàjibáàtì run àrí àdán níbẹ̀ àbí àwọn kan tó jọ̀ràn yàn nìyẹn a tún wá wo ṣùrùtù sẹ́hà májẹ̀mú kírun fi ń gbà àtúndì àdán níbẹ̀ àwọn ẹ̀yà nǹkan mẹ́ta yẹn la lè sọ pé téèyàn bá fi sílẹ̀ láì ṣe kò ní ìrun ohun tó jẹ́ májẹ̀mú àti ohun tó jẹ́ òpó àti ohun tó jẹ́ ọ̀ranyàn tí nǹkan tá à ń sọ yìí ò bá ti sínú kankan nú wọn kò lè jẹ́ nǹkan tí a lè sọ yìí pé èèyàn torí ẹ̀dà wò ṣùgbọ́n avam ṣíṣe ṣọ̀ranyàn ni àbọ̀ràn ọ̀yàn kọ́ bẹ́ẹ̀ ni ọ̀ràn ni wọn ká kún ọ̀ràn ọ̀run torí pé kò sínú ẹ̀yà irun ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà kan wá faramọ́ wọn làwọn lò bí ogúnjọ́ ìgbà tí ó wá pẹ́ tó bí àwọn ah, ẹ ti kúrò lóyún tó bí ìgbà wọn wá dájú wọn wá ọkàn àwọn ọkàn ọkàn àwọn ọkàn ilé máa fà yí ọkàn àwọn aráalé á ti máa fà yí ọkàn tí náà ti máa falé ó wá ní ila ahàdè ẹ padà sọ́dọ̀ àwọn ẹ́ fa ẹ lọ fara mọ́ wọn ẹ wá kọ́ wọn wọ́n òhun ẹ máa pa wọ́n láṣẹ àwọn dáadáa tí mo fi yín ẹ̀yin náà ẹ wọ́n ìdá àbọ̀rọ̀ ti sọ̀la láti bọ̀rọ̀ bá ti tó pẹ̀lú azẹ́n lẹ́kùn àhàdókò kẹ́lẹ̀ kan nù yín ó pèrú láti bọ̀rọ̀ bá ti tó kẹ́lẹ̀ kan nù yín ó pèrú wọ́n yẹ kó mẹ́kún àkùbárùkún ẹni bá dàgbà tó nù yín ó ṣáájú yín kírun. hadith yìí náà nínú ẹgbàá wa mi ò ní wọ́n yẹ mẹ́kún akitarukum qur'ana ẹni tó mọ qur'ani jù nínú yín ó ṣáájú kí n fún yín na intafẹ́lù bẹ́ẹ̀ ni pé ó ní tásìkò wọn bá tó kẹ́nìkan nínú yín ó na aṣẹ táwọn ẹni bá ti pa hmm, àwọn àfáà ní ìpìlẹ̀ aṣẹ àmẹ́bì ni pé ọ̀ràn yàn ni pé ẹ ká ṣe tá a bá ṣe a máa jẹ́ ọ̀ràn fún wa lọ́dọ̀ ọlọ́run ọba àfi tá a bá wá rí hadithi míì tó tú wa sílẹ̀ pé àwọn kan ò ṣe é iṣẹ́ ọlọ́run sì kàn ń pálọ títí a wà fún pa yẹn a sí pé ó fi gbé ìgbẹ́ dáadáa ni kò ní bá jìyà wá káàkà ṣe àti azan àwọn afáwa pín sí méjì lórí ẹ̀ àwọn kan mú ní mustahab àwọn kan ní rárá wọn ní wájib fárúbù ni ṣùgbọ́n fárúbù kìfáyà fárúbù kìfáyà ni pé táwọn kan ń wá bá ti ṣe kò ní èdè pé kí gbogbo wa pé gbogbo wa náà gbọdọ̀ ṣe pápẹ́jú rẹ̀ tí mọ́ṣáláṣí bàbá wa lọ́kọ̀ bẹ̀ tí wọ́n pè wọ́n bẹ̀ táwa yóò bá pè wọ́n ó ti yé nígbà táwọn kan ti pè wọ́n jẹ́ sí aráàlú mọ́ aráàlú gbọ́mọ̀ tó àti sílẹ̀ táwa bá sílẹ̀kùn mọ́ṣáláṣí wa tákàn ṣe ìkọ́mà adẹ̀ kéwìn àbí problem wọ́n ní ṣùgbọ́n tó bá dé kó gbogbo àwùjọ pátápátá la pa àváàmì tì á gbogbo sí àṣẹ tá à ń lè pa wáyé ṣùgbọ́n èyí tó dáa jù ni pé kí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan pè wọn kódà ẹni tó fẹ́ dáhùn ẹ̀ kí tí ò bá bá jọ̀ náà kí a rí tẹ̀kì pé kóun gan dá àbáàmì ṣe kó tó kírun kò ní láyé a kò ní fẹ́ kó lu máìkì àdúgbò ní pé tó bá ń pè é lẹ́sẹ̀ tó mọ́ṣáláṣí ni wọ́n ti ń pè ẹlòmíì tó ti kírun tẹ́lẹ̀ a máa tún tó kókó fún ma padà bọ̀ ni títí tó tá a bá jáde nígbà míì àwa mẹ́ta àwa mẹ́rin pé a lọ kẹ́lì kan àwa mí ìpèrú dùn náà tó bá fẹ́ dá sí wa tí gbà míì a máa ń tẹ àbá yẹn nígbà tó ti jẹ́ pé àwa tá a wà àwa máa gbọ́ra wa ẹ́ kátó kiri so avan ọ̀run ìrùn ni ṣùgbọ́n kò bá ìrùn lọ débi ká sọ pé tá a bá ṣe fún un èmi ẹ̀ ò gbà wọ́n ṣe ní pẹ́rẹ́pẹ́ kìfáyà mo rò pé ẹ̀ ti clear alhamdulilah nínú issues mẹ́ta ẹ̀yọ̀kọ̀ láàrin yọjú tí wọ́n fi sọ lánàá pé àwọn question yẹn kì í ṣe àkúnjú dáhùn à ń láti padà sẹ́yìn pé tá a bá lọ sí wá láti ta tí ń kó bọ̀ yẹn tá a bá kàn dáhùn ó ṣeé ṣe káàkiri tó béèrè question ọgbọ̀ye kọ́pọ̀lọpọ̀ amágbọ̀ye so àwọn ẹ̀yà àrùn arkan wajibat mustahabat azan òfin wọn àwọn tá láti ṣe ká tó wọnú ṣùrùtù sọláàtì májẹ̀mú àbáàmù sínú wọn àbí ṣùgbọ́n tó jẹ́ ká mọ̀ pé ọ̀ràn èèyàn ni pé ànábì pa wá láṣẹ pé ká ṣe é tó ń gbà tó pa láṣẹ táwọn àfọ̀tí tó sí àárín ṣùrùt wọn tó sáàrin wàdìbàt wọn tó sáàrin arkan àní sọ pé òun gbà wọn lórí ẹ kọ́rọ̀ tó ti gbé à subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk méjì yòókù pẹ̀lú ọgbọ́n ọlọ́run okùn méjì àá ọgbọ́n lálẹ́ ọ̀la. اللهم اكبر اللهم اكبر الله اكبر